ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣiṣẹ́ àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi òun ni wípé a gbọ́ wípé Dr Elizabeth wọ́n fún Mariam ní wòtòwòtò nítorí wípé ó ní àlejò òun àti àlejò ẹ̀ wọ́n wá ń fi Queen Naomi wọ́n fi ọ̀rọ̀ wọn wọ́n fi ń dàwákẹ̀ ọ̀rọ̀ tó sọ ni wípé Queen Naomi ó ń sọ wípé òun virgin lòun nígbà tó pàdé kábíyèsí wípé virgin kọ́ virgin ni wọ́n ní òun àtàwọn àlejò ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe yẹ̀yẹ́ wọ́n ní Dr Elizabeth ń gba ibẹ̀ kọjá ni wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká jọ wọ inú gist tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé à ń sọ Yorùbá nítorí pé a gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn ìyá wa àti bàbá wa tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé ẹ notification bell yẹn ó ṣe pàtàkì mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up because ó máa fún wa ní àǹfààní láti mọ̀ bóyá ẹ̀ ń gbádùn gist wa ẹ̀yin ẹ̀yin ọlé bí a ṣe gbọ́ o wọ́n ní ehm, Queen Naomi ó yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí Mariam àti àwọn àlejò ẹ̀ tí wọ́n ń fi wọ́n sọ̀rọ̀ nínú pálásì kábíyèsí wípé kábíyèsí ò bá queen naomi lé nígbà tí wọ́n fẹ́ queen naomi ipe báwo ni queen naomi ṣe máa jẹ́ virgin ipe irọ́ ńlá gbáà ni wọ́n ní dr elizabeth ó gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà tí ó ń kọjá wọ́n ní ó dẹ̀ padà ó lọ bá wọn níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ló sọ̀rọ̀ sí Mariam ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí dr elizabeth sọ. So. Dr Elizabeth sọ wípé allegedly bá ṣe gbọ́ o ipe ṣé Mariam rò pé ìwà tí ó ń wù nínú pálásì yìí ṣé ó lè gbé dé ibì kankan ipe kí ló dé tó jẹ́ pé kò rí ọ̀rọ̀ anybody sọ ju ọ̀rọ̀ Queen Naomi lọ ipe kí ló dé tó jẹ́ pé Mariam nǹkan tó wá wá nínú palace ò ní pé kó máa hot kábíyèsí kó máa make sure wípé kò sí inú ẹni tó dùn nínú pálásì yẹn ipe ìdùnnú Mariam ní kí kábíyèsí máa wà kán wà ọ̀nà happy ipe ìdùnnú Mariam ò ní kí kábíyèsí wà ọ̀nà happy kínú wọn máa dùn wọ́n ní tínú kábíyèsí ò bá ti dùn wọ́n nínú Mariam máa ń dùn ní allegedly bá ṣe gbọ́ Dr Elizabeth ni ojú gbà wọ́n tì fún Mariam pẹ̀lú ìwà ọ̀bàyéjẹ́ ìwà ìka tó wù ipe kí ló kan Mariam pẹ̀lú ọ̀rọ̀ Queen Naomi ipe wa dá ọ̀rọ̀ Queen Naomi sílẹ̀ ní àárín àwọn àlejò ẹ ó wá ń sọ ọ̀rọ̀ Queen Naomi ipe kí ló dé tó jẹ́ pé o ò rí ara ẹ ara ẹlòmíì lórí wípé tí ẹ pé sí ẹ lára dáadáa ipe ọ̀rọ̀ tiẹ̀ ó pé sí ẹ lára dáadáa o ò rí yẹn ipe so you ó ń pera ẹ ní ipe perfect woman ni ẹ ipe o oh, perfect o kò dẹ̀ sẹ́ni tó perfect kó má ever sọ̀rọ̀ Queen Naomi mọ́ kó má sọ̀rọ̀ ara ẹ̀ ipe àwọn tó tẹ́jọ jókòó yìí ní ìsìn tó bá lọ náà wàá tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn nítorí pé alábòsí èèyàn ni ẹ ìka èèyàn dẹ ni ẹ ìtorí ẹ ló fi máa ń mú ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fi máa máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ ah ẹ̀yin èèyàn lé bẹ́ẹ̀ ni dr elizabeth allegedly bá ṣe gbọ́ ipò will nǹkan tí kò yé mi fún mariam ni pé kí ló dé tó yẹ pé problem tó o ní láyé lọ́rùn o ní queen naomi tí kábíyèsí bá fẹ́ ìyàwó mi nísìn inú ẹ̀ máa dùn ni ṣùgbọ́n queen naomi yẹn gangan o ní problem ẹ̀ o lò fẹ́ rí o rí queen naomi ò fẹ́ rí tadé ní káwò ṣùgbọ́n ò lè rí ẹlòmíì sórí pé nǹkan burúkú gbáà ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìwà tó ń wù yẹn nítorí pé kábíyèsí wọn mọ nǹkan tó ń fẹ́ kí kábíyèsí bá ń dákẹ́ kábíyèsí kàn ń dákẹ́ ni kábíyèsí mọ ibi tífẹ̀ẹ́ wọn wà wọ́n dẹ̀ mọ nǹkan tó ń wóró gist tá a ṣe tán yìí kábíyèsí ń sọ fún gbogbo yín pé òun fẹ́ yín nítorí pòun fẹ́ make ìyàwó òun jealous ni kí ni ìtàn yẹn kọ́ wa ìtàn yẹn kọ́ wa pé ẹ̀yin lẹ tira yín mọ́ kábíyèsí lọ́rùn kábíyèsí ò nífẹ̀ẹ́ kékeré báyìí fún yín inú yín dẹ̀ tó ń dùn nínú palace ìwọ wa lanu wa ń sọ̀rọ̀ ẹ̀ virgin kan ni ń parọ́ ni ah Mariam ọ̀rọ̀ ẹ ó máa ń dùn mí nítorí pé o ò rí ẹnì kankan bá ẹ sòótọ́ ọ̀rọ̀ Queen Naomi ò ń ṣe ẹni tó yẹ kó máa hùwà tó ń wù sí. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó ń yà mí lẹ́nu fún Mariam because wàá máa bú Queen Naomi wàá máa sọ̀rọ̀ Queen Naomi ṣé ẹ mọ̀ pé wọ́n ní pé Queen Naomi ò ń sọ̀rọ̀ àwọn olórí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ wọn rárá pé wọn ò rí ọ̀rọ̀ wọn sórí ṣùgbọ́n ẹ̀yin nìkan lẹ máa ń sọ̀rọ̀ Queen Naomi nítorí Queen Naomi ò rí ọ̀rọ̀ yín rò ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ nìyẹn o tọ́ ló ń sọ̀rọ̀ Queen Naomi pé Dr Elizabeth ká mọ́ lẹ́nu wọ́n fún ní wòtòwòtò bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará lẹ́sẹ̀ ń gbọ́ mi òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé mo dúpẹ́ fún àdúró tì yín lórí fídíò mi ọlọ́run elédùmarè á ran gbogbo yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.